الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان السلام عليكم gbogbo ẹ̀yin olùgbé ọ̀rọ̀ òdodo mercant and soul student islamic center ti tẹ́pẹ̀pẹ̀ ètò tá a pè ní albayani watch cbr ọjọ́ friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago mẹ́rin ọ̀sán ní gbogbo ọjọ́ ẹtì friday ìṣọ́ ọgbọ̀n ìbùdó àfúláfà ti pàdé imam abdulhakeem alukutubi tó yóò máa fọ́ sí wẹ́wẹ́ ọ̀rẹ́ sí ni wẹ́ àlàyé láti wọ́n ọ̀pọ̀ àdé Pàdé Imam Abdulhakeem Alukutubi ìṣọ́ ọgbọ̀n ní sí ìlú الحمد لله ثم الصلاة والسلام على خير الأنام سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أركبكم ولهم أشياء صلاة النبي صلى الله عليه وسلم آه، الحمد لله أركبكم ولكم وكلهم بعض إن الله لا رئيس kọ́má sí àgbà ọ̀pẹ̀ wà gbìyànjú wa lórí dínà Islam kẹrì ọlọ́run bá kí ó bá wa dé ládé pẹ̀lú ìgbà lọ́dọ̀ tiẹ̀ kó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kó máa wáyé. Al-Bayan wa Tibayan ni orúkọ ètò gẹ́gẹ́ bí ẹ ṣe ti gbọ́ nínú promo tí a gbé sí iwájú mi. ètò yìí ni agbára ọlọ́run bá a máa wá sáyé a máa wá sórí ìkànnì rédíò one one zero three dot five FM lọ́sọ̀ọ̀sẹ̀ insha allah àní lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ báyìí ẹ̀yin gbogbo ẹ̀yin tí ẹ ti mọ àsìkò yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí alìsílám mm, alìsílám ló yí padà alìsílám yí padà ṣe ń pa alìsílám a ṣe ní èdè Yorùbá èdè Gẹ̀ẹ́sì papọ̀ ni àmọ́ láti fi lọ insha allah albayan wa bayan ni ètò tí ẹ máa máa gbọ́ lórí rédíò one one zero three dot five fm so tí ẹ bá ń gbọ́ wa fún àkọ́kọ́ ẹ yà sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ sọ fún ẹni tí ó wà níbi iṣẹ́ ẹ sọ fẹ́ni tó wà nínú mọ́tò pé kán yí sí radio one one zero three dot five fm níbi tí um, wáàsí olówó iyebíye tí o ti máa wáyé ó máa máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ inshallah ẹni tí àwọn àṣe agbátẹrù ètò yìí ní ilé kéwu um, ẹ̀ka tí a mọ̀ sí um, markaz ahal sunna ansar sunna sorry ni ìgbìyànjú yẹn ló wá láti ọ̀dọ̀ wọn ní abẹ́ fadilatu Sheikh Imam Abdul Hakim Al-Kutubi inshallah wọ́n wà ní yàrá ìkéde live and direct fún títò ní wá sí yàmà wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ láti Markaz Ansar Sunnah inshallah Sheikh Imam Abdul Hakim Al-Kutubi ni wọ́n máa gbé sí orí àtẹ́gùn lọ́sọ̀ọ̀sẹ̀ ní agbára ọlọ́run bá kọ́lọ́n kó gbaníṣẹ́ olóore kọ́lọ́n kó ṣe ní rọrùn àwọn àdúpẹ́ fún gbogbo ẹni tí a ṣe ìrànlọ́wọ́ fún àtiwáyé ètò yìí àti gbogbo èèyàn àti àwọn èèyàn lọ́dọọdọ kọ̀ọ̀kan gbogbo ìlànà ìfẹ́ kọ́lọ̀ gbà ń ṣe olórí jazakumullahu khairan jazakumullahu khairan sheikh abdul hakim al-imam um, jazakumullahu khairan ìgbìyànjú pé kí èèyàn rówó kójọ kí ó lè wá ra àsìkò lórí rédíò kì í ṣe nǹkan tí ó rọrùn rẹ̀ yẹ kí akọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ torí àwa ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ Eh, àwa ti rí bó ṣe nira tó láti rí pé kí àwọn èèyàn gbé owó lẹ̀ látara pé kò sówó àkọ́kọ́ ẹlẹ́kẹ̀jì àwọn yìí ò tún wá ní àmọ́ náà pé ká gbowó fún wọn báwọn ṣe wá ní àmọ́ náà láti gbowó fún yàtì gbìyànjú yẹn bá sọ ní ṣókí káwọn èèyàn lè mọ̀ pé ó ṣeé ṣe kétó Islam máa wà lórí ìkànnì rédíò káàkiri. الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد lẹ́yìn tí a dáwọ́pẹ́ fún allah tí a ṣe àṣàlátò fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam albabi awusu rahmatan lil alamin annabi tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbẹ́dìde bí kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí àṣàlátò náà máa bá àwọn ará ilé annabi àti àwọn sahaba àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà akíra wa àti gbogbo àwa tí a jọ ń bẹ nínú studio ń bí a sì kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa ń lé àkí àwọn bàbá wa tí wọ́n ń gbọ́ wa àkí àwọn ìyá wa tí wọ́n ń gbọ́ wa àkí àwọn àǹtí wa tí wọ́n ń gbọ́ wa àkí àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ń gbọ́ wa àwọn àlùfáà wa tó kọ́ wa ń kí táwọn náà ń gbọ́ wa gbogbo wọn pátápátá òun náà ní àkí eléyìí náà ní ọ̀tìrìàn lábẹ́ ilé ẹ̀kọ́ tí wọ́n tún ní àmọ́ kan máa afúnṣọ́lá jẹ́ńbẹ̀ máa bá darí ẹ̀ lọ tí ń ṣe markaz ansari sunnatul islami a'azzahullahu bi tawhidi wa sunna abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ètò náà wá bẹ̀rẹ̀ dé nínú rẹ̀ gbogbo dọ́tà bàbá ṣe ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ tí kìí ṣe tànàbí ọlọ́dàkùn mọ́jú tẹnu wa jáde o ọ̀rọ̀ tí máa ń dẹ̀sìn rú ọlọ́mọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ tí máa ń tú orílẹ̀-èdè ọlọ́mọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ tí máa ń tú àdúgbò ọlọ́mọ́jú tẹnu wa jáde gbogbo ń tábà máa kó máa ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba gbogbo tá a bá sì máa sọ kó jẹ́ nǹkan tí ó máa bí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ sí gbogbo òru gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn olóòtú wa àwọn bàbá wa fadilatu sheikh yakub ọlọ́ba asánwọ́lẹ́sàn lórí ó ti pẹ́ tá a ti mọ̀ wọ́n mọ ká mọ̀ ṣètò orí rédíò àwọn náà tún wá ní alátọ̀nà wa débi eléyìí náà ọlọ́ba asánwọ́lẹ́sàn lórí wọ́n ní kìlú pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí tó yìí àkàlà fẹ́ kó rédíò jọ kálukú mọ bó ṣe nira kí bòrè lè ṣe wá rọrùn bẹ́ẹ̀ àwọn òwò bó ní ó ṣe jẹ́ pé nǹkan náà wá ṣe wọ́láhìí وما تشاءون إلا أن يشاء الله رب العالمين ṣẹ̀rí àwọn nǹkan kan bẹ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó bá kàn ti wù láti ṣe ó ti fẹ́ ṣe náà nìyẹn tó bá dẹ̀ ṣe kò sẹ́nìkan tó lè bí pé wáyì tí ó ṣe wá ṣe ẹ̀ṣẹ́ ní gbogbo ń tarí tó ń ṣẹlẹ̀ ẹrú ọlọ́run ọbẹ̀ yọ̀ kan péré ọlọ́run bá ló sábàbí fún. àwọn àtọkùn ẹ̀ṣẹ̀ mẹ́jọ ọ̀yẹ́sì mẹ́wàá ọ̀yẹ́sì mẹ́sàn-án èèyàn kan kéré hmm. kódà ẹni náà tí ìbá ṣe pọ́ lọ́wọ́ bá kádàrà pa láǹfààní àti ṣèrìn àjò láìpẹ́ yìí ni ibi àtẹ̀yìn náà bá ti mọ́ ìrírí láyé ẹ̀kan tọ́lọ́ ńlá pàdé láyé náà nìyẹn àmọ́ àwọn kan rí ní ìdíkẹ́ ah, àfáà yìí ó dàbí pé ilé yìí ní ó nìkan ṣe díẹ̀ òun làwọn rò èròǹgbà wọn nù èròǹgbà wọn lọ́mọṣẹ́ àjọṣe máa náà dára lọ́ fi wá òkú ẹja máa ṣègbìyànjú tí àbàdè sí ìgbìyànjú yẹn náà ó sàdébí ni òun kì í ṣe ibi tí gbìyànjú yẹn ti bẹ̀rẹ̀ náà dédé ó wá sàn débi pé àṣẹ ah, ẹ̀ lè ní táìmù lórí rédíò àwọn ọmọ ń gbọ́ oríṣiríṣi nǹkan míì tí wọ́n lọ ń bẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí ìgbìyànjú yìí náà kó tún sàn débi orí rédíò náà òun náà ló bí ìlú èdè ẹnu ọlọ́wọ́n ọba náà ọlọ́mọṣà bá aṣọ àwọn ẹlẹ́sùn lórí ẹ kọ́lọ́n kó ka ilé ìkọ́nọmì ìjà hasanati wọn àdúrà kan bẹ mo máa ń ṣe lójú wọn mo máa ń ṣe lẹ́yìn wọn torí kí mo mọ gbígbìyànjú náà ṣe pọ̀ tó ní pé ìkíláàsù ọlọ́run dàpọ̀ máa jogún ẹ̀ fún wọn àwa náà tán wá ń gbé fún ọlọ́run jogún ẹ̀ fáwa náà ṣé wàá rírú nǹkan báyìí ní ìwà kọ́ mi lẹ́kọ̀ọ́ pé àwọn èèyàn tó yìí fẹ́ ṣiṣẹ́ àmọ́ náà wà láì wọ́n bẹ láyé àwa tí wọ́n bá ń gbé àmọ́ náà lé lọ́wọ́ àwa ní ká lọ rí bẹ̀rù hmm. ọlọ́run hmm. Hmm. àwọn èèyàn sì lẹ́mìí ni wọ́n ti mọ̀ káwọn bàtàwọn wá rí ìgbìyànjú yẹn wá ní àwọn sáàd ní tẹ́ ṣe èyí àwọn tó ní ẹ ṣe kí ni wọ́n ná tó five million naira mo náírà ń tà ń sọnù kọ́lọ̀ járí alámọ̀ náà ni hmm. tábàárà alámọ̀ náà àwọn kankan bẹ tá a mọ̀ fojú ńláńlá wò ojú kékeré gbogbo ń tẹ́wọ̀ gbogbo tẹ́lẹ̀ tààrà síwájú yìí tẹ́ bá mọ iye tó wà kódà kò tó ìdá mẹ́rin tẹ́yìn dárúkọ ẹ̀yin náà káwọ́ mọ́rí ni pé ah ṣé bó ti rí rè so àwọn tó bá ń wà níbi iṣẹ́ àmọ́ náà àwọn lókù kí wọ́n mọ̀ lọ rí sọ ara wọn àwọn èèyàn sì ń bẹ tán fẹ́ ṣiṣẹ́ ládàá àwọn èèyàn ń bẹ tán fẹ́ ṣiṣẹ́ olóore mm. àwa ni ká bẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn al-mutabarri'una wal-muhsinun jazakumullahu khairan. ọ̀hún kadhalik ah, kọ́lọ́ba kí ó ní ọlọ́lá rẹ̀ kó má ṣàwá jẹ́ tó lérè. Ah, ní mm. pé akọ́kọ́ yìí báwọn yẹn ṣe ti ń wo ètò yìí mm. lórí Facebook pàápàá jùlọ lórí rédíò káàkiri táwọn yẹn ṣe ti ń gbọ́ yìí wọ́n fẹ́ ní kankan láti sọ mm. lórí ètò yìí inshallah àfáwọn yẹn láyè láti pè àmọ́ kí a tó lọ bẹ̀ èròǹgbà yìí gangan gangan mm. albayan wàtìbíyàn kì í ṣe Yorùbá. Hmm. iṣẹ́ gẹ̀ẹ́sì hmm. èdè táwọn yẹn mọ̀ jù nàìjíríà náà nìyẹn hmm. yorùbá àti gẹ̀ẹ́sì náà ni pàápàá ńlẹ̀ yorùbá kì í ṣe yorùbá ó ní túmọ̀ kí ni èròǹgbà yín pẹ̀lú orúkọ yẹn àti ètò yìí gangan táwọn yẹn lè mọ̀ pé ah lọ́sọ̀ọ̀sẹ̀ <laughs> nǹkan táwọn máa tán lọ́sọ̀ọ̀sẹ̀ nílẹ̀ ìlànà. Ah, jazakumullahu khairan ah, ìbéèrè tí ó dá náà ni ìbéèrè kò sí tó bí orúkọ yìí kò sí ní ìtumọ̀ wọ́n á tún wá ní àtìbíyà ìfọ́síwẹ́wẹ́ àlàyé ṣe ni pé kankan náà ní ṣe ń lọ hmm. àmọ́ kí la fẹ́ máa ṣàlàyé lé lórí òun náà ní kí lolúwa wá wí kí lànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam kí lànàbì náà wí torí pé oríṣiríṣi ìdàrúdàpọ̀ ló ti pọ̀ lórí ilẹ̀ lénìí hmm. pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá àwa rí pé ilẹ̀ Yorùbá wa yìí níbi agbègbè ẹ̀sìn dé ilẹ̀ Yorùbá yìí dọ̀tí púpọ̀ hmm. àwọn àlùfáà wa nu súnà ọlọ́mọṣàbà sanwó-lẹ́sàn lóore ó ti wá pẹ́ tí kálukú ti ń fọ́ tán ti ń fọ́ tán ti ń fọ́ ẹnu ibi tó lè mọ́dé ìmọ̀dé bẹ́ẹ̀ àmọ́ àwọn àbújá ìjẹ́ kò kán sì kù náà torí kò sẹ́ni ó lè fọ́ tán náà ọ̀dà ẹ̀jẹ̀ káwa náà tó mú kẹ́ǹkẹ́ǹ tiwa náà tọ̀ṣẹ́ ẹnu mọ́ ibi táwa náà bá lè fọ́ káwa náà ká fọ́ tiwa pẹ̀lú àlàyé bó bá ti yá wa náà mọ̀ pẹ̀lú ìfọ́síwẹ́wẹ́ àlàyé bó bá ti yé àwa náà mọ̀ àmọ́ gbogbo ẹ̀ kò ní kọjá qala Allah rasuluhu qala pàtàkì jùlọ nínú táwọn gbéyẹ̀wò mi torí nǹkan pọ̀ tí ó ní pé kí lọ́lọ́wọ́n ọba torí ẹ̀ wa wá ṣe dé ayé gan-an hmm. ẹgbẹ́ oríṣiríṣi àwọn èèyàn rán láyé lè nì níjà tí kálukú wọn ràn ṣé ní tó yẹ kí mo wá la wá ṣe nílé ayé yìí Olúwa ní wa ma khalaqnal eh, jinna wal insa illa liya'budun Olúwa ní ìdánilẹ̀nu lásán yìí déyàn lásán ó ní pọ́pọ́sù torí ẹ̀dá wa ní tó torí ẹ̀dá wa yẹn kí lálàyé ẹ̀ kí ní ìfọ́síwẹ́wẹ́ àlàyé rẹ̀ eléyìí ni kókó ohun tí àtòrí ẹ̀ gbé ètò yìí kalẹ̀ pàtàkì jùlọ àwòrán táwọn àlùfáà tún wá gbé wọ̀ láyé lénìí àwòrán kẹ kán mú àfa ilé wọn ká orí èèyàn mọ́ lọ́wọ́ kán rí àfa ilé wọn ká apá èèyàn mọ́ lọ́wọ́ hmm. ìdọ̀tí ni a gbọ́dọ̀ fọrú dọ̀tí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fọ ẹ bá ṣe newspaper lénìí àfa kan orí èèyàn ẹ bá rí kan abẹ́ èèyàn ẹ bá rí kan irun abẹ́ òbí ṣé bá ti máa bá kíní ìlọ náà rí a gbọ́dọ̀ yọ kankan yàtọ̀ ṣe ìyá ọlọ́run bá la lè fọ́ dé káwa náà fọ̀ tiwa ọlọ́mọṣà gbàdé sí wọn ikhlas tọ́lọ́run fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́mọṣà parí sí fún wa jazakumullahu khairan. ẹ jẹ́ kí a dánidó inshallah ìtí ẹ̀ ń bọ́ wa lórí orílẹ̀-èdè one one zero three dot five fm kí ẹ láǹfààní láti tún rí bí ètò náà yóò ṣe máa lọ ẹ̀yin tí wọ́n wà lórí ẹ̀rọ ayélujára facebook ni àti ibòmíì bẹ́ẹ̀ káàkiri insha allah ní ṣókí à ń lọ fún ìdánijó tí a bá wá padà dé à ń bá wá gba ìpè yín kẹ́yìn náà máa wá sọ kí lẹ fẹ́ kó jẹ́ àríkọ́ṣe àti àrídìmú lórí ètò yìí dáadáa sars afẹ́kẹ́ bá wa ó bàbá bóyá lágbègbè yín lẹ́rí ni bóyá níbòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kí wọ́n kó papọ̀ kí wọ́n lọ jẹun mọ́ ìlọ́gbà wa gẹ́gẹ́ bí ẹ̀rọ ẹ̀rẹ̀ ẹ̀sìn insha allah kí wọ́n lọ jẹun papọ̀ mọ́ra wọn kí wọ́n lọ kó máa ṣàgbá ní iṣẹ́ olóore albayan wa tibiyan lórúkọ ètò radio one one zero three dot five fm ní ẹtì ń gbọ́ sebastian darapọ̀ mọ́ àmọ̀nà àti ìdè insha allah fi ọlọ́ọ̀ba kí o jẹ́ ká parí láyọ̀ àti àlàáfíà. Thank you mẹ́ta tún gbé ilé o. Bismillahirrahmanirrahim. Ar-Rahman. Jamaat Ansar Sunna Islamic Center ti tẹ́pẹ́pẹ́ ètò tá a pè ní Albayan wa PVR tó gbogbo ọjọ́ Friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago mẹ́rin ọ̀sán three fifteen to 4 pm ní gbogbo ọjọ́ ẹtì Friday insha Allah níbi tá a ti láǹfààní àti pàdé Imam Abdulhakeem Al-Kutubi tó yóò máa fọ́ sí wẹ́wẹ́ ọ̀rí kí ni wẹ́ àlàyé láti wá Al-Qur'ani Karim àti àtúpalẹ̀ àdìs àná Muhammad sallallahu alayhi wa sallam ẹ má gbàgbé On ọjọ́ Friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí rẹ̀ bí wọ́n on lọ sí ìlọ Friday fẹ́ láti máa pàdé imam abdulhakeem alkutubi inṣọ́lá má jẹ́ kí dandan fẹ́ẹ̀dì tó ń bọ̀ yóò ṣẹ̀yìn ẹ̀ o albayan wa tibian orí ìrìnàjò wọ́n wọn ló fi lọ sáfẹ́ fẹ́ ló wà. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين البيان والتبيان pẹ̀lú الإمام عبد الحكيم القسطنطيني àwọn nọ́mbà tí ẹ lè pè sí lóríṣiríṣi nọ́mbà wa nínú yàrá ìkéde tí ẹ lè pè sí láti béèrè ìbéèrè àbí láti dá sí ètò fún ti àkọ́ṣe ètò yìí inshallah zero eight one three three three one three one seven two zero eight one three three three one three one seven two lẹ́ẹ̀kan sí zero eight one three three three one three one seven two nọ́mbà tí ẹ lè nìyẹn. Eh, ìyẹn gan òní nọ́mbà tó wà ní báyìí àbíkà pé nọ́mbà eh, sheikh abdulhakeem eh, alhamdulillah inshallah ah. so jẹ́ ká pèsè lóyìn nígbà tí àwọn òpè káwọn yẹn máa pè ẹ jẹ́ ká lọ sí abala ẹlẹ́kejì lórí ah. ètò yìí ẹni lọ́sọ̀ọ̀sẹ̀ ni ètò yìí máa wáyé àwọn nǹkan tẹ̀fẹ́ lẹ́sọ̀ọ̀sẹ̀ ni ní àkọ́ṣe ètò yìí bí tèmi kí lẹ fi sun láti fi pé ẹyẹ yẹn ẹgbọ́ báyìí ẹ̀kọ́ ìṣòkì láti kọ́. Ah, barakallahu fikum wa jazakumullahu khairan ah, nǹkan tí a fi orí ètò yìí sùn gangan tí ó bí ètò yìí ah, àwọn nǹkan tó pọ̀ ni àmọ́ gbogbo ẹ̀ pátápátá ń bẹ lábẹ́ àgbọ́yé Islam eléyìí tí ó yẹ kóró àkọ́kọ́ a máa ṣàlàyé lórí ètò yìí fúnra wa nípa ahamiyatu tawhid ahamiyatu tawhid atawhid kí ni ìmpọ́tánsì ìṣọlọ́run ní ẹyọ kan ká ṣọlọ́run lẹ́yọ kan yìí a máa ń sọ ni. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh náà kí ló kọ́ yín láti bẹ̀rẹ̀ sí pé. àbú ibrahim láti ìlú ṣákí. náà bismillah ìbéèrè yín. nípa bí ẹ ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayélujára kan ọ̀jọ̀ kan yẹn ni à ń ṣe bí wọ́n ṣàwọ̀ ní kí nìkan tí a lè ṣe kí nǹkan báyìí àfihàn láwùjọ àti kíta bá rí irú máa mú irú àáfà tó ń ṣe irú nǹkan báyẹn kí ni ìṣẹ̀rí àmì kí a ṣe fún ẹni bẹ́ẹ̀ tí ó bá yá ajá mú táwọn nìkan tá àti ìrẹ́lẹ̀ rí kan kí ni ìjẹta lè ṣe lórí ẹ̀. Hmm. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ah, Ìwo ni ká mú bẹ̀ sí ìbéèrè tán béèrè yìí ni àbí ọ̀rọ̀ tí eh, àwa ti. Eh, ẹ kọ́kọ́ mú béèrè yẹn náà. Ah, barakallahu fiikum. Ọlọ́run kò san olùbéèrè náà ní ẹ̀san olóore. wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn àfa àwọn gé orí èèyàn wọ́n gé apá èèyàn yìí kí ni tá a ṣe ṣe bá ṣe mọ òye lọ náà lélẹ̀ ní tá a ṣe ṣe ń bẹ̀ o kí ni àkọ́kọ́ tó ṣe ẹ̀ka ọkọ̀ ṣe ṣe náà ni pé ìdánilẹ́kọ̀ọ́ òdodo gbọ́dọ̀ kọ́kọ́ pọ̀ láwùjọ ká fàyè gba àwọn àfa àsúnà kan dá wa lẹ́kọ̀ọ́ ká fàyè gba àwọn kan sọ òdodo ọ̀rọ̀ wa wọ́n ní kò sí tí pa ìyá rẹ̀ jẹ́ ń bẹ fún mọ̀nàkàì kò sí nǹkan tí wà sí ò lè tún ṣe àìmọye àwọn èèyàn tó ṣe pé wọ́n ti ní kòríra anábùwà Muhammad sallallahu alaihi wasallam ti ní lẹ́mìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ń gbà wá sí bí wà láì wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yí èròǹgbà wọn padà so tí wà sí òdodo bá ti pọ̀ wà sí òdodo yẹn yóò bá wa gbá àwọn tó jẹ́ ọ̀rọ̀ àìmọ̀ kan yóò bá wa gbá ògbó ẹ̀dá lọ ẹlẹ́ẹ̀kejì àwọn ẹni tó bá barú wọn kí ni tá mọ̀ ṣe kò sí tá ṣe o kọjá pé ká dá padà sọ́dọ̀ àwọn amòfin a máa ń fìjọ a máa ń fìdájọ́ sọ́wọ́ àwọn tọ́lọ́ ń bá fi ṣe olórí lé wa lórí ni a gbọ́dọ̀ mú dájọ́ wa lórí ara wa a gbọ́dọ̀ wá ní àìwọ àfàsùmọ́nù wọ́n ti wá mú ìwọ lójú orí èèyàn á gé orí tiẹ̀ náà ni àkàlà àwọn òwò ní bẹ níjú ètò amòfin wa àwọn òwò níjọba wa àwọn òwò náà ní ká mọ gbé ẹjọ́ lọ irú ọjọ́ báyìí lọ sọ́dọ̀ wọn irú ìgbésẹ̀ tí mùsùlùmí máa ń gbé nígbà tá a bá rí eléyìí rèé àmọ́ gbogbo ní gbogbo ìgbà náà tá a bá ti rí àwọn àfáà tí ń ṣe bẹ́ẹ̀ àìmọ́ bò wọn o ìwọ míì ó ti mọ ibi tán ó níbi tán ti máa ń bẹ̀rẹ̀ wọ́n mọ upgrade débi à ń gé orí èèyàn ni hmm. tó bá ti ń fúru wá ti ń rí èèyàn ti ń mú orí eku tí mo yẹ ìyẹn tó lè gbé agbára kaná tó mú odidi olóńgbò tó ju síbẹ̀ láàyè tó lóńgbò wá dún wẹ́ẹ́ pé ariwo tó lóńgbò ké lọ sí alikiyama náà wọ́n ti mọ̀ pé irú èèyàn báwọn ti dájú nù ẹni tó lè ṣe báwọn fún olóńgbò tó tóbi báwọn bírú rẹ báwọ̀ rẹ bá bọ ọmọ kókó náà bí ó ti ṣe nìyẹn bẹ́ẹ̀ bá ti wá lè ṣe tọmọ kókó bó bá rọ ọmọ ọdún márùn náà yóò ṣe o yóò máa upgrade mẹ́ tó bá padà wárò dídí èèyàn gan yóò ṣe ọba ti rẹ jíjọ pé orí òkú làwọn wá ẹsẹ̀ òkú làwọn wá ẹni bá ti ń wá tòkú bó bá wọ́ orí òkú tí ò bá rí mọ́ yóò sì má láàyè yóò sọ di òkú nígbà tó ń bá ti pa láàyè kí ló padà dì òkú òun sì ń worí òkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nígbà òsì ti wá padà yìí alàyè òun náà ti wá di òkú náà bíyànjú bá ti rí irú wọn mọ́ dákẹ́ lórí irú wọn káyọ̀ tí mo pa kí èsì pé afá àti ń kí ní yẹn dákun ẹja fura sí ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà mọ́tà tún àwùjọ wa sí o. albayan wa tibiyan radio one one zero three dot five fm zero eight one three three three one three one seven two zero eight one three three three one three one seven two ni nọ́mbà tí ẹ lè pè sí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ lọ pé ètò yìí ó ní nǹkan tá a fi orí ẹ̀ sọ nínú ẹ̀ òun náà ni wọ́n ti ń tì wá lọ díẹ̀ díẹ̀. ọlọ́mọ sábà sanwó-ọlẹ́ sọ̀rọ̀ lọ yìí láàrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ láàrin gangan òun náà ni tí wọ́n ti ọ̀ra tì lọ bẹ̀yìí àmọ́ abẹ́ ibi tá a ti mọ dé gbúrú àwọn ọ̀rọ̀ báyìí tá a ti mọ yànnà náà òun náà ni pé àyèmọ́ tawhid àwọn èèyàn dá wàhálà rẹ̀ ìwọ́sí kò sí tó sọ àwọn èèyàn débi wọ́n ń gé orí èèyàn gé apá èèyàn kọjá pé arísìkí náà náà rò pé àwọn ń

ẹ̀mọ́ pé wáàsí lè sọ pé a lè máa jẹ́ kó pọ̀ láwùjọ wa ṣùgbọ́n wáàsí yẹn àwọn náà tó ń pa wọ́n tó máa ń divert wọ́n máa lọ mú àwọn nǹkan mẹ́wàá láti inú bòmí nínú àyà mi hmm. wọ́n máa fi bá ẹ̀kọ́ tí wọ́n ṣe. irú àwọn tó máa sọ pé a lè fi omi ṣe àwọn nǹkan tó yẹ kó máa lo wípé àlọ́bí náà fi ó lè ṣàdúrà ó ṣàdúrà sínú omi àtàwọn nǹkan míì lọ ẹ̀mọ́ pé súnà tó sọ pé àá lè ṣàdúrà sínú omi a lè ṣàdúrà sínú oyin olùsẹ́nsẹ́mì àwọn náà wọ́n máa tún mú àwọn ògbésẹ̀ yẹn náà wá sẹ́yẹ́ pé wọ́n máa tún máa fi ṣàìbọ̀dà àwọn ẹlòmíì kí ni àwọn nǹkan mẹ́ta tó lè ṣe. Insha Allah ah. ibi tí wọ́n lọ ní ṣókí hmm. ni pé ehm, bẹ́ẹ̀ làwọn ṣe máa ń béèrè dáadáa hmm. lórí àwọn ètò lóríṣiríṣi àwọn fà kan wà ó ẹ̀rí kan wà tí wọ́n kàn máa lọ́lọ́rùn lọ́lọ́rùn hmm. wọ́n wá lọ débi pé èyí tó jẹ́ òdodo yẹn gangan wo máa di irọ́ hmm. irọ́ ajé ẹ̀rọ yẹn náà máa fi hmm. hadith wọn á ní sọ anabi sallallahu alaihi wasallam ọ̀nà sí àlọ́sọ báyìí ọ̀nà sí àlọ́sọ wọ́n sì ń yí lọ́rùn ni kí lálàyé tá a máa máa rí lórí ẹ̀. Eh, pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú eh, ògùrọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala n ta ṣèṣe náà ní táwọn afáàsùn náà ti ń ṣèṣe látọjọ́ tó ti pẹ́ òun náà sì látún bẹ ní ẹnu ẹ̀yìn náà ó ní pé ńjọ́ tó ní rọ́bà ti ń polówó rọ́ àwọn kan gbọ́dọ̀ máa ṣàlàyé pé íńtẹ́nì yìí ń polówó irọ́ ni o àwọn kan gbọ́dọ̀ dúró láti máa ṣàlàyé rẹ̀ a gbọ́dọ̀ dákẹ́ sójú táwọn kan bá ti ń polówó ọ̀rọ̀ àwọn àgbà ah, ẹyẹ yan ntówì irọ́ ni pẹ̀lú àlàyé báyìí ntówì irọ́ ni pẹ̀lú ìdí báyìí ìyóò náà ló bí nǹkan pè ní àròdòdò lẹ́ẹ̀lmẹ́yà ìyóò ló bí ká máa fúnra wa ní èsì ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn èèyàn tí wọ́n bá ti ń wíwí ó gbọ́dọ̀ mọ lésì torí pé nítorí táwọn èèyàn kan bá ń wíwí tí ò bá ti mọ ṣèṣì lórí ẹ̀ ìwíkúwì ni ó padà fẹ́ mọ dàbí pò lódodo ọ̀rọ̀ irọ́ padà wá fẹ́ mọ dàbí òdodo òdodo padà wá fẹ́ máa dàbí irọ́ àmọ́jọ́ táwọn òpùrọ́ bá ti ń polówó rọ ẹ àwọn olódodo náà ó sì mọ̀ sí kí ni ó mọ̀ polówó òdodo ìyẹn kan dé nìsín ó wá parọ́ fún wa ó wá náà ti bá ànábì náà júwe omi zẹ́mzẹ́m fún wa òun náà wá gbóhun pé ọ̀tà kalẹ̀ ìwọ̀n ta fáwọn èèyàn ní two hundred naira ó ní ìtò náà ṣe òun náà irú agbára tí ń gbé omi omi tànàbì tànàbì sọ òun náà ní bẹ́ńdé agbára omi tí òun náà gbé wa alòpò rọ̀jọ́ kàtàkùtà sómi èyí tí wọ́n ń ta ọ̀nà ìṣòwò wájú mi tí ànábì ṣíṣe ìṣèlú òdodo ọ̀rọ̀ ní kinní kan tétí ti ìgbọ́ ni níjọ́ tétí ọmọ ànábì adáhùn bá ìdẹ́sẹ̀ gbọ́ òdodo yóò mọ̀ pé n tó ń gbọ́ yìí òdodo ni olùwàsó fún alùpùpù àdìkẹ́ balẹ̀ ìsánù àlànà fi yí bàfẹ́ wàlọ́wọ́ alùkọ́ máa bẹ̀rẹ̀ ọmọ ni onírò dodo kó mọ́ mọ̀ pé òdodo rèé kódà kó mọ fún rẹ̀ rescue nínú ọkàn rẹ̀ ẹ̀rí ọkàn ó mọ sọ pé ah, ó sì ti gbọ́ òdodo sì mọ̀ pé tí kò bá mọ̀ pé irọ́ lòun ń pa ẹni à ń parọ́ fún mọ̀ pé ah, ah, irọ́ sì ni kí ni irọ́ lòun pa fún mi. so gbogbo irú àwọn nǹkan báwọn tá bá ti ń rírú ẹ̀ ní tí ó mọ tẹ̀lé náà ni pé àlàyé lẹ́kùnrẹ́rẹ́ yóò wá mọ tẹ̀lé lẹ́sẹ̀ rí pé alihamudulilayi ńlẹ̀ yorùbá yìí ó ti pẹ́ táwọn àfáà ti ń pa oríṣiríṣi rọ́ nígbà àwọn àfáà súnà dé tọ́sàlàyé lé tọ́sàlàyé lé tọ́sàlàyé lé ojúkálukú làbójúkálukú ò mọ̀ là hmm. gbogbo àwọn àfáà tó mọ̀ ń parọ́ wa àwọn èèyàn ti ń challenge wọn àwọn àbá àtọmọ gbé ọgbọ wí ní kò wúlà owó àlùbáríkà àwọn ẹjọ́ wọn bí wọ́n sì pé owó àlùbáríkà tẹgbà lọ́wọ́ tọmọ owó bá wà lálùbáríkà ṣé ẹ̀dá ṣe ń jìwà padà ni àbó wájú wọ owó ọgbó náà nù ṣe ojú kálukú ńlá náà nù wọn lọmọ ṣàtúbọ̀ mọ́ làwọn ní ojújú báyìí lọ barakallahu fikum. albayanu àti biyan radio one one zero three dot five fm um, zero eight one three three three one three one seven two lẹ́ẹ̀kan sí zero eight one three three three one three one seven two àwọn kankan béèrè pé àwọn gbọ́ ẹ bá fi sọ ní ṣókí tẹ bá fẹ́ pè tẹ ẹ bá ti ní nàìjíríà ẹ máa kóòdì tẹ máa áàdì mọ tẹ bá fi tẹ bá ti fi kóòdì yẹn sí insha allah ẹ láǹfààní láti lè ẹ láti lè call in àti béèrè ìbéèrè àbí dàṣètò ẹ lọ sọlá maaleykum. alo awa ifa ẹ kò ṣe olúwa o. ẹ kò ṣe olúwa o. mo kí mo kí gan ni o adúpẹ́ fọlọ́run. mo gbìyànjú láti máa rí pé màá máa dá sí ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀. Hmm. alhamdulilayi. ìgbàlódé lórúkọ mi ṣé ń gbọ́ mi dáadáa. àgbọ́yé. ìgbàlódé lórúkọ mi láti àjùmọ̀ mi báyìí. kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá ènìyàn ó dàbí pé a ti sọ àwọn ìlànà àtẹrẹ́dà a ti sọ wọn nù nítorí pé ìrọ̀lẹ́ ayé la wà báyìí báyìí hmm. gbogbo nǹkan ṣe ń dorí kodò fún wa lórí ilẹ̀ ayé lónìí. kẹ́rí hmm. agbára kan wà tó jẹ́ pé agbára ẹyọ kan ṣoṣo ni látọ̀dọ̀ ẹlẹ́dà wa hmm. bí a ti ṣe ń lo agbára yẹn neutral power ni wọ́n ń pè nídìí gẹ̀ẹ́sì agbára funfun ni tó wà látòkè ńlá jí bẹ́ẹ̀ ṣe dúró sílẹ̀ tẹ̀ ń ṣe gbogbo àlàyé tẹ̀ ń ṣe agbára náà lẹ̀ ń lò hmm. agbára ìlera kò ń lò agbára ní gbogbo àwọn ẹ̀dá ènìyàn lò àti lo agbára yìí ló wá ń dá wàhálà lẹ̀ àti ti hmm. wá dorí báyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣiṣẹ́ agbára yìí ló wọn ọmọ kí ni wọ́n ń ṣe mọ́ hmm. ẹ̀bẹ́ ni ọmọ tó ń ṣe ayé ti dorí kodò ká so má òpó olúwa ká máa lo agbára yìí sí ọ̀nà tó tọ́ hmm. ká máa lò sí rere ká máa lò sí rere ká máa fi fẹ́ràn ọmọnìkejì wa ká máa fi tún ayé ṣe hmm. prophet muhammed aláàlú ó ní àwọn ìlànà ńláńlá tó fi sílẹ̀ fún àwọn ẹ̀dá ìnàgbé ká máa tẹ̀lé ká máa lo agbára olúwa ká máa gba agbára ẹlẹ́dàá ń bẹ hmm. ká sì máa lò sọ́nà tó tọ́. bàbá ti ń lo sọ́nà tó tọ́. kò sí kankan ní ìmọ̀. dáadáa ni ẹ ṣe ìyàbá hmm. ń lò sọ́nà tó tọ́ nǹkan tó ń sọ yẹn ó fẹ́ ó lọ lábẹ́ hmm. ọ̀rọ̀ ẹ̀sìn tábà kù. ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ tí wọ́n tí wọ́n pè sí kọ́mẹ̀ntì kan. nọ́mbà tí wọ́n bá lẹ́kọ̀ọ́ kẹ́yìn tó bá ń gbọ́ wa lórí rédíò one one zero three dot five fm pẹ̀sìṣẹ́ ń darapọ̀ mọ́ fún àkọ́kọ́ ó ní zero eight one three three three one three one seven two zero eight one three three three one three one seven two sábà. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni a máa ń pariwo pé azamani wàyí mọ̀ àrí báyìí o hmm. ayé mọ̀ tí wàá pọ̀ olókùn na ibùdó àmàna náà wàlà àyíbà fi náà fàmálì zamani náà àyíbò ń ti ó láàkàn mọ́ ń pariwo pé ah ìgbà wa yóò da o zamani wa yóò da ayé ti wá kó kúlò mọ́ṣọ́ ó ní bẹ́ẹ̀ ni àlébù rèé kì í àgbà ló wà ara àti wa gan ló wà wá àsìkò táwọn ẹgbẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam irun oòrùn tí wọ́n mú jọ́nà náà ni mú nífẹ̀ẹ́ sánmọ̀ tí ó dáàbò wọn lórí sánmọ̀ náà làwọn náà ń lò ilẹ̀ tán kọ́ lórí ilẹ̀ làwọn náà ń lò sẹ́rí omi odò tán ló ń pa làwọn náà ń lò irúgbìn tí ń wù náà ní wù lásìkò tiwa àmọ́ kí ló ṣẹlẹ̀ ni pé àwa la dìdàkudà àwọn èèyàn tá à ń bẹ ní zamani ti wà yìí la dá a mọ́ mm. nígbà táwo wa dá a mọ́ ó wá jẹ́ ká yí wá dá pé ayé mọ̀ wá pokulu musu àwa ni ká tún ara wa ṣe ọlọ́mọ sàtún ní kọ̀ọ̀kan wa ṣe. Mm. hello. wa aleykum salaam wa rahmatulah. alhamdulilah. kí ló rọ yín láti wọlé tí ń pè. Gracias sàánú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àwọn tó ń ti àwọn èèyàn lọ́nà púpọ̀ hmm. mo gbọ́ gbogbo àwọn àbá kan ní àárọ̀ yìí mo bá wò pé ó lẹ́ ilé ìlú wa ó ní pé ká má máa fi ọlọ́run fún àmàlàíkà ní ká máa fi. láìra ha ìbá. màlàíkà ní ká máa fi nígbà òjẹ́ kí màlàíkà náà lọ́nà wọn hàn sílẹ̀ ká fi màlàíkà yẹn ká wá pé ká wá pé ìsìn ẹ̀ láì àti ọ̀rọ̀ ni wá ń ṣe ní bákan bákan látàárọ̀ ẹ̀ pé ìfọ̀rọ̀ ń lẹ̀ sọ mo fẹ́ fẹ́ dàrí kó yé mi nǹkan tó sọ yìí. Hmm. Ah, barakallahu fikum ọlọ́run bá wa san ah, bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yìí lẹ́sàn lóore ara ń wí náà nù hmm. wọ́n ní àwọn tó gbọ́ tàfà kan wọ́n tún ní ká máa pé ọlọ́run ọba mọ́ méjì ń darí ká pé hmm. ọlọ́run ọba ara ṣẹ́jú yìí fẹ́ ṣe náà nù ah, lẹ́yìn tọ́lọ́run Allah subhanahu wa ta'ala sọ fún ọ́nà al-Qur'an pé ud'u Allah àwùjọ rahman ọlọ́run ní tẹ́ bá pè nǹkan tá ní ẹ mọ̀ pé allah ọlọ́run tó wà lámọ́lẹ́ nǹkan pé ud'uni astajib lakum ọlọ́run ní ẹgbẹ́ pé àbí èmi ni ẹ pé o bẹ́ẹ̀ bá ti ń pè mí ń ṣe kí ni هذا يلو الله سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني إن جاء دعوة رومي بابا محمد تبيرين كميرا لوري ومسوما وقيق بكيو كودساني باك بمينو وتيني سكيني tí ìrìn dá lọ ṣẹ́rí ọlọ́run ọba sọ pé òun ni ká pè tó bábà kan bá dé ìsọdún màláìkà ní ká máa pè ẹ ti mọ̀ púpọ̀ rọ ni Al-Qur'ani wá fúru wọn léṣe ní Suratu Saba ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ tan àwọn èèyàn bú kan tí pé wọ́n máa ń sọ gbogbo irú àwọn nǹkan báyìí tán nígbàgbọ́ sọlọ ọlọ́run ní wa yawma yahshuruhum jami'an ọlọ́run nígbà tá a bá gbé gbogbo àwọn èèyàn dìde thumma yaqulu lil mala'ika ọlọ́run nígbà náà a wà sọ fáwọn màláìkà aha'ula'i iyyakum kanu ya'budun ṣé àwọn eléyìí ń gbà tán bẹ láyé sẹ́yìn náà máa ń pè ṣe pé ẹni tí kílè pé màláìka nìkan máa pè níṣẹ́ ọ̀rọ̀ láwọn àbí wọn pé ṣé ẹ̀yin ni wọ́n máa ń pè kọ́ọ́lù ọmọlẹ́kọ̀ọ́ yà dáhùn subhanaka mímọ́ rẹ olúwa wa o anta waliyuna min dunihim ìwọ lọ̀gá tiwa o <laughs> ìwọ ní kíni ìwọ ni gé ìwọ lè yan tiwa ìwọ làwọn máa wò mọ wọn rí o àwọn màláìkò dis onuru wọn àwọn màláìkò wa mọ tiwọn pé balkanu ya'buduna al-jinn ìrọlúwa àwa kọ́ náà ń pè o àwọn akọ́nọ́sì ń jọ́sìn fún àwọn àlìjẹ̀nu náà ń pè àwọn àtàlìjẹ̀nu náà jọ dùrùpọ̀ kódà aksaruhum bihim mu'minun ọ̀gọ̀rọ̀ wọn ló gba àlìjẹ̀nu náà ń gba àwọn àlìjẹ̀nu gba àwọn àlìjẹ̀nu gangan náà juwọ́ lẹ̀ fún eléyìí túmọ̀ sí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àlìjẹ̀nu gangan ni wọ́n ń pè é tí ẹ̀ka bá lóun fún yín ló kọ̀ kí yín bọ̀ díẹ̀ díẹ̀ pé ọ̀nà wo lẹ́yìn gbà pé màláìkà ẹ wá pè mí bẹ́ẹ̀ bá ti wá lọ rèé bá ìwà ló gbó kọ̀ọ̀kan nínú ìwà pé ló kọ màláìkà meanwhile ó kọ tó gbé fún yìí kọ àwọn tá a ní ó kọ àwọn àlùjànnú ni ìrí ọmọ ìyá mi bí kíbi tó ti ń gbọ́ wa gbogbo bí tó bá ti ń gbọ́ wa wàlúwàhí la àti ọlọ́run ọba àdẹni ọmọ ìpè yóò sì gbọ́ ọba lágbára dé ẹni tó burú jù ẹ̀dá ọba dá ìjọ dẹni àṣetáni tí wọ́n bẹ lọ́hùn ó ṣàdúrà ọlọ́run ti gbọ́ ọlọ́run ti dáhùn àdúrà àṣetáni. kí wàá ti yẹn ṣètọ́nù bẹ hmm, ọlọ́run. à ń padà bọ́ ààrẹ insha Allah. assalamu alaikum. ní akábá lóògùn náà. ẹ bá wa sún kúrò níbi tí ariwo wà yẹn àrígbọ́ra wa dáadáa a wà lórí rédíò náà. ẹ sún kúrò níbi tí ariwo wà yẹn sẹ́. ó yá kí lorúkọ yín ìbéèrè yín ní ṣókí. láti bo láti bo ok ọ̀yá bismillah. ẹjọ́ yìí bẹ́ẹ̀rẹ̀ mi ni pé ìdọ̀bálẹ̀ nínú Islam mo fẹ́ tí ẹ ṣàlàyé fún wa kí wọ́n yà máa dọ̀bálẹ̀ nínú Islam àti ẹ̀rí tó wà fún ṣètọ́nù wá eh, jẹ́dà tó burú jù níjọ́ hmm. ọlọ́wà láàánà rẹ̀ ṣètọ́nù wá sọ pé fa anzir ni ilà yaomi yorùbá àṣọ orí ọlọ́run dákun ìfẹ́ kan pa mí ìjọ tó fi gbọ́n rere olùwà ní ṣe tó fẹ́ nù kọ́ ló iná kàmẹ́lì mọ́ bàrẹ̀. a nípa ẹgbẹ́ kan sọ pé ṣètánì kújọ kan rí ẹ lè tó ya ilé rí ibú tó bá wọn ṣé wàá mùsùlùmí lọ́wọ́ abẹ́ lọ́wọ́ náà bò wá ní gbọ́ mọ́jẹ́ kẹ́nìkan ó tọ̀ ọ́ pé ọlọ́run ọba rẹ̀ sùn sí yóò sì dá ọlọ́run pẹ̀lú ògo rẹ̀. bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣe sọ̀rọ̀ hmm. àwọn ahlul kitabu hmm. pẹ̀lú àdábì àìsàn àtàkùntàrí ní àṣì. ìtàkìdúnni umiya ilahi ni mi ń dúnni la. nọ́mbà tí a máa pè sí zero eight one three three three one three one seven two zero eight one three three three one three one seven two. àìbéèrè kí àwọn àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ tí wọ́n sọ ní tọ́bẹ̀rẹ̀ yẹn ní ṣókí. ẹ̀yà ṣẹ̀ṣẹ̀ tọrọ bá ti di mi láàmú mọ́ tí bá ti láwọn àfáà ńlẹ̀ Yorùbá wa yìí ẹ̀ àwọn àfáà wa ńlẹ̀ Yorùbá yìí kí náà sọ ń pa ká mọ́ lọ́sí pé àbá wa àgbà àṣekà Maludeen Al-Adabi pàṣípà òlò ọba alájà àgbà kan náà tá a mọ̀ ń lọ nínú àná wọn àbá alájà àgbà ń gbà wọn dé gbangba wá àfi náà ní ẹwà o ẹ láàrin abẹ́ nínú ìsìláàmù dídúró ní kíkí ìsìláàmù o ní gbogbo ẹ̀ ń dọ̀bálẹ̀ ẹ̀ ṣe kí ni kò sí lára Islam. gbogbo ẹ̀ insha Allah fún àkójọ àkójọ àwọn ẹ̀yà ti gbọ́ lórí ètò. tó túmọ̀ sí pé ìtàwọn àfáà kan ti sọ rí nílẹ̀ hmm. Yorùbá kí láà máa sọ àwọn ọmọ kan lẹ́nu sí hmm. ibi ẹni kan lọ́nu. ṣùgbọ́n hmm. má wulẹ̀ sọ̀rọ̀ wa lẹ́nu lórí ẹ̀ àkọ́ àti pé bákan aláwọn tó dá àwọn àfáà lẹ Yorùbá gan alájà àbùgẹ̀ ní ààbò tó tiẹ̀ sọ kí ní kan gbà kan gbà wọn kan kù wọn lórí nǹkan méjì làwọn àgbàlagbà tó lọ́ọ́ bá ńlẹ̀ wọn ni wọ́n bá ìdọ̀bálẹ̀ tán béèrè yìí wọ́n tún wá bá ká tún máa tẹ̀ ká máa kúnlẹ̀ aláwọ̀ àgbàlagbà tà náà wá kọ́kọ́ gbógun ti à ń dọ̀bálẹ̀ pé kò sí ní tó jọ mo lọ́tí ìwọ̀n lánàá Sheikh Adam rahim allah nu tíra àwọn alìsílám àtàkọ́lé jahiliya àwọn náà gbógun ti bẹ́ẹ̀ náà wọ́n nígbà wọn wá gbógun ti báwọn wá fi kanlẹ̀ pé báwọn àáfàá kan bá padà dé àwọn níwà jagun yìí tó kú pé ibi àwa lágbára dèrè mm. táwọn míì náà bá dé kẹ́sẹ́ gíní mm. kà máa bá a lọ sọ̀rọ̀ ẹ̀dá Allahu ta'ala. ẹ jẹ́ ká lọ sí ìsinmi tí ó kàn lórí ètò ibn allah a máa tẹ̀síwájú ẹ̀yin tí a ń wà lórí facebook inshallah à ń padà bọ̀ wá a sì lè máa tẹ̀síwájú pẹ̀lú yín lórí ètò kẹrọ̀bà kí ó gba ní iṣẹ́ olóore. Ansar Sunnah Islamic Center tún gbé ilé e o. Bismillahir Rahmanir Rahim. Ar-Rahman. القرآن خلق الإنسان علمه البيان السلام عليكم gbogbo ẹ̀yin olùfẹ́ ọ̀rọ̀ òdodo brothers and sons sunna islamic center ti tẹ́ gbogbo ètò tá a pè ní albayan wa tibian ní gbogbo ọjọ́ friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago mẹ́rin ọ̀sán three fifty to four pm ní gbogbo ọjọ́ ẹtì friday inshallah níbi tá a ti láǹfààní àti pàdé imam abdulhakeem alukutubi tó yóò máa fọ́ wẹ́wẹ́ ọ̀rí kí ni wí àlàyé láti lọ́ alukur'ani kẹrin àti àtúpalẹ̀ àdìs àná muhammadu alayhi wa sallam ẹ má gbàgbé o ọjọ́ friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ògùn lórí rẹ̀dùn wọ́n wọ́n three one five fm láti máa pàdé imam abdulhakeem alkutubi inshallah má jẹ́ kí tọjọ́ friday tó ń bọ̀ yóò ṣẹ̀yìn ẹ̀ o albayan wa tibian orí rẹ̀dùn wọ́n wọ́n three one five fm ló wà. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم البيان وتبيان راديو 103.5 FM àti lórí Facebook náà sí ẹ̀tí gbé ètò náà 08133313172 ẹ̀ nọ́mbà yìí tí ètò bá ti parí ẹ̀ láǹfààní láti tún pè mọ́ torí nọ́mbà studio ni ẹ̀ nọ́mbà studio tí a ti ń ṣe ètò yìí ni ẹ̀ láǹfààní láti pè mí lórí ètò yìí nìkan ni torí pé pàápàá lórí Facebook táwọn máa tún ètò yìí gbọ́ lẹ́yìn ètò tẹ́ bá pé nọ́mbà yìí kò sẹ́ni tí òwe hmm. kò sẹ́ni tó máa gbé nọ́mbà tó máa gbé òun náà ní nọ́mbà alimam abdulhakeem alikutubi àtọ́bá ní béèrè mi yàtọ̀ sí àsìkò tá a wà yìí bí a tọ́ tuntun gbọ́ àbí tọ́ tuntun o nọ́mbà ni ká máa pè láti béèrè béèrè. ká pè sí orí nọ́mbà tí a fẹ́ dárúkọ yìí ó náà ní zero eight zero two five eight three seven three six eight zero eight zero two five eight three seven three six eight orí nọ́mbà tí a lè pèsè rẹ̀ àyè wá bá a mọ̀ àṣẹ òbíṣẹ́ yìí kàrà làwọn alárúbáwí alọ́rọ̀ ni máa ń jẹ́ àmọ́ rántí ọ̀rọ̀ a lè ráwọn ẹlòmíì bí atọ́ gbọ́ kínní kan lórí rédíò kan àbí lórí ibì kan àbí níbì kan tó wá jẹ́ pé ọ̀rọ̀ yìí mọ̀ nídìí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àtàwọn afẹ́ pé ẹ dákun ẹ bá wa discuss topic yìí kí wọ́n máa wulẹ̀ sẹ́ńdẹ̀ sórí fóònù tá a dákọ̀ ẹ̀ kí wọ́n sẹ́ńdẹ̀ sórí fóònù ti ó jẹ́ fóònù àfa abdulma'iz mhm. ah, kí wọ́n ṣe ń jẹ́ síbẹ̀ kó dáńkọ́ fún nàbà náà ó yá bísímìlá. zero nine zero. ní zero nine zero tí lẹ́yìn ètò là ń sọ pé lẹ́yìn ètò yìí ẹ wá fẹ́ hmm. rò pé bóyá ọ̀rọ̀ kan wà lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀sẹ̀ kan bá wa gbé yẹ̀wò ẹ̀sẹ̀ kan wà fẹ́ lójú dáadáa nọ́mbà tẹ́ máa pè sí láti lè gẹ̀ẹ́sẹ̀ ni. zero nine zero three hundred nine one nine two one. zero nine zero three zero zero nine one nine one nine two nine two one one inshallah jazakumullahu khairan jazakumullahu khairan hmm. um, nígbà tí ọlọ́run bá ti fún wa láǹfààní báyìí kò máa lọ kí ni mọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn mùsùlùmí tí ọlọ́run bùkún rẹpẹtẹ èèyàn kan ló gbé adúlówó lẹ̀ tàbí ṣètò yìí hmm, àwọn kan sì wà bẹ́ẹ̀ tó ní náà bá ṣe ń fún ọ̀rẹ́ lówó náà fún ẹni tìbí lówó náà fún àwọn tìbí lówó kí ni ìmọ̀ràn ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn mùsùlùmí lórí ah. pé anfiqu fi sabilillah. Ah, jazakumullahu khairan ìran méjì ni màá gbàdúmọ̀ràn lágbègbè ọ̀rọ̀ yìí mhm. ah, ìran méjì ni ìran àwọn tó yẹ kí wọ́n máa náwó fún wa àti ìran àwọn àlùfáà náà tán wà ń pò káwọn èèyàn máa sọ̀pọ́ọ̀tì dáwà o ṣe rí ọ̀nà méjèèjì làgbà tí kò bára wa mhm. ọ̀pọ̀lọpọ̀ gbangba mi àwọn èèyàn fẹ́ ṣe ṣùgbọ́n àwọn àfáà kan ti kọ́kọ́ gbáwájú tó ṣe pé wọ́n ti dalẹ̀ rú so ó ti wá jẹ́ kí kìíní yẹn ṣú àwọn tán ní ilẹ̀ wọ́n afáwo náà níta máa kó fún yín tánìṣì ọ̀tọ̀ ní ìta kó fún yín ọ̀tọ̀ ní tí hmm. ẹ̀mọ̀ lọ́fíìsì àìmọye ẹlòmíì tó gbu mọ́ṣáláṣí tí ò ní kọ̀ kódà ẹlòmíì tí wọ́n gbé fún wọn látòkèrè gan ó ti àmọ́ lọ kọ́lé yóò máa ra mọ́tò bẹ̀m̀bẹ̀ yóò máa wọ gbágbá ẹ máa gbò wá ah, ní kò ní kálukú ẹ jẹ́ ká ṣọ́ àmánà yìí tá à ń wí yìí kéèké mi tí ń sọ yìí náà wá ń zàkàrà wípé àbí mi náà ti lámánà tẹ̀ yẹn kọ́ irọ́ àwa náà ń bẹ́ náà kọ́ ló mọ́ ṣàṣàánú wa náà ni àmẹ́dàkùn tó bá ti ń fún wa ní nǹkan ní tí wọ́n bá ní àmọ́ fi ṣe ẹ jẹ́ kí àmọ́ fi ṣe ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ní lọ́wọ́ náà ẹ èyí ọmọ ìyá mi má jẹ́ ń tán o bóyá sábà bí àlìjẹ́ náà tiẹ̀ ó lè má jẹun tó kí ó lè má jáwé tó gbà àní ọmọ kiri mọ́ àní ọmọ gbàwé mọ́ o bóyá owó lọ́ọ́ fi ra náà tó mọ́ níjọ́ tí wọ́n bá ti ń ní ìwọ náà máa ná alẹ́ ìwọ ọlọ́wọ́n bá kan ló ṣe ẹni tí ewu ìdẹ́bà rí ẹ kódà ẹ̀bá rí wọn bá láàrin wọn ó kàn jòkó sáà ni wọn bá ìjàlá ní àbá yóò kàn wọ́n náà ni yóò kàn jòkó tiẹ̀ ń ṣayé tiẹ̀ náà ni ọmọ ìjẹ̀bú òde ń bẹ̀rù náà ni ẹ̀dá wí. tó náà ṣe ìyẹn gbà tí nǹkan bá di mọ́ ṣe báyìí wọ́n kí wá nìbọn wá ń ṣe ẹ̀dá wí ní ìsìn tó bá dé ẹlòmíì àbá ẹlòmíì ni ìwọ kí ni ìwọ náà fẹ́ ṣe ẹnu wọn bá ń tó bá ní màá nà tó bá rò pé ah wọn àfa àkan láti bá wọn dòwò pọ̀ rí wọn ti ṣe kíní kan wọn ti ṣe wọn ṣe ìwọ ọmọ wò yín o àkọ́kọ́ ni pé wà sábà tàdá ajírú inshàlá sọrí ìtọ́ nọ́tẹ́ nìkan dùpò rẹ ládàá tiẹ̀ fi ọkọ́ dúró náà má wàá jẹ́ kó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ìtọ́nù ó wàá gbà wọlé sí ọ lára àwọn sí olóore mi ò wá mọ délẹ̀ tó yẹ kọ́ náà ó sì tí ọ̀wá nínú sí èyí tá ń wí yìí kì í ṣètò ilé ìmọ̀ là ń sọ̀rọ̀ yìí fún mọ́ sọ̀rọ̀ ètò ilé alhamdulillah níbi ọdún kan sì sìn à nídìí bá ń san kankan mọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ti gbé yìí o àmọ́ àwọn nǹkan míì ń bẹ tí wọn náà wù ládùúgbò tiẹ̀ náà àwọn ètò míì náà ń bẹ gan ó lè torí rédíò báyìí náà tí ò tí ì ríbi lọ tó ní ìdá nǹkan tó dáa ọlọ́mọ sábà tún àwùjọ wa ṣe àwọn tó dúró wa ọlọ́mọ sábà tún wọn ṣe àwọn àtàrí náà kọ́lọ́ kó tún wa ṣe ṣe wádìí kíní kan bẹ́ẹ̀ tó yẹ ká sọ fúnra wa tá a bá ń sọ̀rọ̀ ká náwó sójú ọ̀nà ọlọ́run a máa ń sábà fẹ́ direct sáwọn olówó níwà ìwé báwọn olówó nìkan ṣẹlá àtàrí tálíkà òun náà àwa náà là ń dàgbà sókè ìdólówó náà ni ìwọ náà díẹ̀ tó níhun ṣé ìwọ gan tiẹ̀ ń ṣe ìwọ nínú díẹ̀ tí wọ́n bá ní ìwọ náà olúwa gan sọ fún wa lóòótọ́ ọ̀rọ̀ lọ́kọ láya ni àmúwà jẹ́ nira ń gbà ní pé lè yóò fi kò fún sàátì ní sàátì rọ̀lẹ́ yóò fẹ̀ kọ́ máa ná àwọn onídùúsà ẹni tẹ́mi ọlọ́run bá bá gbà láyè tí mo fún lówó dáadáa bí mo ti gbà ọ láyè náà ni ó ṣe náà tó olùwànàmọ́ ẹni tá a bá ọra fún ní díẹ̀ títí ẹ ò pọ̀ fàlẹ́ yóò fẹ̀ kàn mí mọ́ àtàwọn lọ díẹ̀ tá a fún ọ náà ìwọ náà ná kárí ẹ̀rọ lọ́mọ ṣàṣàánú wa o kò sì wá lẹ́ni tí ó lè máa ná kó dẹ̀ sì wá lẹ́ni tí yóò ní ẹ̀kíláṣì àti àníyàn tó lọ jazakumullahu khairan. náà zero eight one three bẹ́ẹ̀ ká gbà pé ẹ̀kan fi kí àtúmọ̀ zero eight one three three three one three one seven two uh, kí a tó máa lọ kí àgbà àwọn èèyàn nímọ̀ràn ìgbà àwọn èèyàn nímọ̀ràn lórí akọ́ọ̀tù sọ̀la hmm. bó ṣe ń wà báyìí ẹlòmíì máa ń sọ àwọn kankan nígbà tá à ń ṣètò yìí nírú àsìkò báyìí wọ́n ní àkótá ìṣe sí ìyẹn ti súnmọ́ àsìkò irun asúrì yóò ti sọ gbogbo ìgbà náà ni aago hmm. mẹ́rin náà ni aago mẹ́rin náà ni hmm. kà lórí yẹn tó kí a máa ṣe. Ah, ní ṣókí àsìkò oorun wa ò bá gòdè njọta tá nàbọ̀ Muhammad sallallahu alaihi tá a fún aago kọ́là aago ètí ẹ̀ gbogbo pọ́n ìvẹ́ǹtì aago náà nísìnyí ọjọ́ kábà ọdún tó bẹ̀rẹ̀ ni kì í ṣe ní máa ronú ká tó máa kàgbà tó bẹ̀rẹ̀ ṣàṣùkọ́ Muhammad sallallahu bí ṣe ń lọ ojú ọjọ́ ṣe ń lọ ló ń determine kí ni ó máa jẹ́ àsìkò ọ̀run rí lílọ ojú ọjọ́ yẹn wá ń ẹni pé àwọn àgbà àwọn náà mọ̀ pé a máa ní long night nígbà míì a ní short a ní long day a ní short o kó ń lapa lára àsìkò orun wa o oúnjẹ ò mọ vitamin àsìkò orun wa kó tètè wọlé ńgbà mi àsìkò orun wa kó pẹ́ kó tó wọlé ńgbà mi ẹ wo rásìkò àṣírí níṣẹ́ ó lè wọlé ńgbà mi nílùú agbótáṣọ̀ lọ́wọ́ ìlágbó mẹ́rin kò ṣẹ́jú márùn-ún a sì ti láàníyàn pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run pé tó bá ti wọlé bẹ̀ lórí ètò yìí a máa pinnu àmọ́ àsìkò táwa ibi ìfẹ́ aago mẹ́rin ó kọjá dáadáa kó tó di pé àsìkò òórùn kọ́ mhm. yóò wọlé. kọ́mọ́ wa sọ pé àsìkò òórùn náà tún ṣètò rédíò ẹ̀ ló mọ̀ pé àsìkò òórùn lásìkò táwa yìí nìṣẹ́ ń bá kírun láago mẹ́rin nìṣẹ́ kàn yín lọ́fìlà ni mm. torí pé àsìkò ni. ẹ tó bá ẹ àmọ́kànlá kó ṣàṣàánú wa torí pé àsìkò òórùn kọ́ ó ti kọjá sẹ́yìn aago mm. mẹ́rin. Mm. a ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé lẹ́kọ̀ọ́ ti wá ń bì àmọ́ lómi o àmọ́ lẹ́kọ̀ọ́ wá ń bì gbogbo àwọn kan tó láwọn ṣagídí lánàá gan pé kí ní jágo méjì ẹni bá kíyìn lágbo kan ò nírun gbogbo wọn bá sọ náà ti bá fún wọn ṣọtọ pé gbẹnu ẹlá gẹ ọgbọdọ sọ kankan kò sí ní kankan sọmọ lóòótọ́ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọmọṣà sànù wa so àsìkò oorun kò rú jù bẹ́ẹ̀ náà lásìkò oorun àṣùbà òun náà a máa lọ a máa ṣe kí ni a máa bọ̀ àwọn bàbá wa ń ta bá lọ́mọ sábà sanwó lẹ́sàn-án lórí ní ká bá kọ́ tátò sí kan fi kírun àṣùbà ó lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ń gbà mí irú àsìkò táwa yìí nìṣẹ́ ó kó wọ́ọ̀kì bẹ́ẹ̀ àmọ́ tó bá tó ti ń ṣe díẹ̀ aago mẹ́fà àbọ̀ ń gbà mí lẹ́sẹ̀ mọ́ lẹ́yìn ṣe ká mọ̀ kódà lẹ́sẹ̀ mọ́ lẹ́yìn pèrún so àfi ká farabalẹ̀ dáadáa pẹ̀lú àsìkò òru wa ẹ wo kí lọ́bọ̀dọ́ ọ̀nà tó dé àsìkò òru àṣùgbọ́n àwọn bíi six twenty five six thirty kó tó lè mọ́ wọlé gan ká tó wá ní gbẹ̀ẹ́sẹ̀ tó máa wá máa fẹ́ kí sọ́ọ́dì wọn náà tó fi wá kíyèsí lọ́wọ́ orú àsìkò tá a wà yín hàní pé tí wàá fi di aago mẹ́fà ilẹ̀ ti ń ṣe bí ẹni mọ́ díẹ̀díẹ̀ tó bá dọ̀bi six oh three ilẹ̀ ó ti mọ́ dáadáa ẹ̀yin ẹ jẹ́ ká wá lọ wò ó nígbà tó bá kọjá tó bá di àsìkò míì ẹ rí i pé ẹ mọ̀ rí ní aago mẹ́fà bọ̀ ilẹ̀ ó sì dúdú ní ìdájú ni o ilẹ̀ òtí ìmọ̀ náà ni hmm. ọlọ́mọ sáà sàánú ẹni kọ̀ọ̀kan wa. kọ́lá fi ìṣòro wa pẹ̀lú wa. àmín. nọ́mbà tí ẹ máa pè láti lè dá sí ètò pẹ̀fẹ́ béèrè béèrè pàápàá lórí ìta sọ lórí báyìí àbí lórí nǹkan mi lọ́rọ̀ rẹ̀ sí oní nọ́mbà tí a zero eight zero two five eight three two five eight three seven three seven three six eight six eight tẹ bá fẹ́ kó jẹ́ pé kán dá sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó ń bọ̀ o sáà ẹ bá wa wo báyìí o ìmọ̀ ẹ bá wo báyìí o ládùúgbò wa báyìí làwọn máa ń ṣe ìmọ̀ ìkọ́ báyìí ládùúgbò ẹ bá wa dá sí o nọ́mbà tí máa pè àti àfà tí ẹ máa bá pàdé lórí ètò yìí púpọ̀ nínú gbà insha allah. zero nine zero. zero nine zero ṣe ń gbọ́. three hundred. three hundred. nine one. nine one. nine two. nine two one. insha allah jazakum. àti ah, wọn sáré chip kínní kan nọ́mbà tèmi tí a mo filẹ̀ lẹ́ẹ̀kan pé bí a tán bá ní ìbéèrè hmm. lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ lè rí kí nọ́mbà náà kó kàn máa ní gìdálẹ̀ kí wọ́n gbé hmm. iṣẹ́ ni o kàn má bínú iṣẹ́ ti pọ̀ ọ̀nà sì ti pọ̀ ni ọlọ́mọṣẹ́ àtàlẹ́kùn àdá fún wa wallahu ta'ala. ṣé kí akú bàbá abdullahi Islamic media communications ló ń kó ètò náà pọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àti àgbékalẹ̀ Markaz مركز انصار السنه سنه الاسلام سنه الاسلامي جزاك الله مركز اهل السنه والجماعه مركز واناني الحمد لله ان شاء الله kọ́nà kí ó ṣọ́wọ́ àdẹ̀sẹ̀ tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ wá sílẹ̀ gbọ́ ní àti bẹ̀rẹ̀ dé òpin insha àmọ́ béèrè àti nọ́mbà tẹ máa pèsè bá níbèrè a máa fín lórí ètò náà lẹ́kọ̀ọ́kan a sì máa gbàgbé inshallah bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni inshallah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.